أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أستاذ الله يا حمد يا شباب فاطمة الله تجي يا حمد يا شباب أستاذ الله على ترى عليكم الله 我也是在杭州看到一些陌生的，个阿姨，啊，我是武汉，家住长沙，你们能帮还联系？” àti bí ó lánàá àyà one oh four. Ibi tí ọlọ́run bá ti ń ṣàlàyé fún àwọn mùsùlùmí fún àdúgbò ogun láti pé a máa ṣe sùúrù lórí àwọn ọ̀tá. Ní ẹni tí wọ́n rí pé ń rẹ̀ ní tó lọ sùn bẹ́ẹ̀ náà ni àwọn ìgbàgbà náà olùsọ àwọn náà wọn kọ sí yíkọ sọrẹ́ńdà léyìí ọlọ́ba tó ń ti àwọn mùsùlùmí àwọn tí wọ́n lákìn ọlọ́run kọjá ẹ̀sìn lọ́dọ̀ tó ń ẹni àǹfààní ìṣàmù àǹfààní ìṣàmù ọ̀rẹ́ ni pé ẹ̀yìn lè fi ẹ̀sán lọ́dọ̀ ọlọ́ ọlọ́run kan ní ẹ̀sán láti ìdìkan. ẹ̀sán dáadáa tẹ bá ṣe ọlọ́run bá tó fún yín. ọ̀kan ọlọ́run wà nínú ṣàkíyàn ọlọ́run bá bọ́ nínú àná ẹ̀sán. eléyìí náà ẹ̀kọ́ tá a lórí mú bẹ́ẹ̀ gbogbo ìta nàbà wà bàbá àfihàn wa là bóyá ti sẹ́ni àbí ládùúgbò tá à ń gbé èyí tá a lè máa fèsì pẹ̀lú wa ẹ̀ máa ṣe sùúrù ẹ bá ṣe sùúrù ṣe sùúrù yóò padà sọ àwọn náà afẹ́fẹ́ kù lọ ẹ ǹjẹ́ ni ẹgbẹ́ rẹ̀ tó gbẹ̀gbẹ̀ sí náà ẹ kú lé ẹ bá ṣe sùúrù pẹ̀lú wọn ó bàrà sọ àwọn náà bẹ́ẹ̀ náà làwọn afẹ́ tẹ́sì wọn nu ọlá pé àníbi ọdún sínú àmọ́lẹ̀ tẹ̀ wọn ní ọlá ẹ̀yìn ẹ̀mọ́ ọdún sórí tó padà yá tó padà sú àwọn náà wọn àtúnilẹ̀ lórí ẹ̀sìn abẹ́lẹ́ ọba ìgbẹ́lá àtàmẹ́ńtò àbẹ́lẹ́ adáwọ̀ wípé àti wàlúùjẹ́ náà ọlọ́run kò sòwò ní ọjọ́ pé ní nǹkan mẹ́rin tí ọlọ́run bá fẹ́ bí wọn gbọdọ̀ ní sùúrù wà ń bẹ̀ bí wọn bá ti bí ọmọ ọmọ nìyẹn tí wọn fẹ́ káàdì bọ̀ fún ọmọ gbà kó máa ní sùúrù o bí wọn bá máa ní sùúrù lórí ní afẹ́ bá ń rí èyí ò bí wọn kò tán lẹ̀ wọ́n lè ní máa sòwò na ìjọba lórí tó wù ní ẹ̀ máa kú mẹ́ ẹ̀ máa lọ bẹ̀rẹ̀ ní ibòmíì bẹ́ẹ̀ ti fi ọwọ́ ìjọ arúgbó tiẹ̀ mọ́ ọ́ àpilẹ̀ ọkùnrin bẹ̀rẹ̀ ní ìyá máa ṣe sùúrù ní wọ. gbogbo àwọn táyé tí wọ́n ga lónìí àkàrí wọn sáré gbígbí ga ni sùúrù wọn bá dé ọ táwọn gbogbo àwọn táwọn olókè èmi ẹ̀dá ń gbókè mi tó bá fẹnu bọ́ nítorí ìyá náà ti rí ẹ̀yìn òní tó gbé rí o àmọ́ wa àwọn náà fẹ́ dàgbé dáńgbókè lónìí náà ẹlẹ́fẹ̀ẹ́ ọ̀dọ̀ ẹnìkan lọ sí àwọn ọmọ nàìjíríà tó ń lọ sí ìgbìmọ̀ lọ́dún yìí torí ẹ̀ wọ́n lọ sí mọ́ra wọ́n ṣe ìgbìmọ̀ wọn sọ́bọ̀ mọ́ àlá ẹ̀ wọ́n ya àwọn bí náà àwọn ọlọ́mọ tó ń bọ̀ bá ọlọ́mọ tó ń bá àwọn olóyìnbó á ogun ìwúlò kan ohun mọ pàtàkì tó lọ sí lọ́wọ́ bá àlá ẹ̀ àbí wọn sọ fún àwọn àmì bẹ́ẹ̀ máa ń pa ẹ̀ máa ń sọ mọ̀ ẹ̀sìn tó lọ sí lọ́wọ́ wọn sọ ọjọ́ ọlọ́wọ́ bá dé ọ̀rọ̀ kádàrá nífà bí àsàfà wa tàbátàbátà sọ̀rọ̀ kádàrá wọ́n ni ọlọ́wà la yuhibbu al-fasad wa la yuhibbu al-mufsidin ọlọ́run ọ̀fẹ́ bàjẹ́ ẹni bá tún ìtúbàjẹ́ ọlọ́run ọ̀fẹ́ ẹni tó tìbàjẹ́ ó ti kó ogun ẹ̀kọ́rọ̀ náà ní ẹ̀dá tẹ́mi ọlọ́run ọba yuhibbu al-muhsinin yuhibbu alimọ̀ṣẹ́lẹ̀ àwọn tó bá máa ṣe dáadáa ọlọ́mọ nífẹ̀ẹ́ wọn ẹni tó bẹ́ kó ṣe dáadáa tọ́lá kẹ̀kẹ́ lówó àwọn ìran náà tọ́lá abẹ́lẹ̀ bá lóyún ṣe dáadáa fún wa o ọlọ́run ti kúrò wọn kí wọ́n dé haram àyè gbígbà bíà tọ́lọ́ ń kìlọ̀ fún wa ní kùránì àwọn kan ń fi ń balẹ̀ sí haram tó bá dé bẹ́ẹ̀ ìpínlẹ̀ kan náà mọ̀ sọ̀rọ̀ ayé ìmẹ̀ láyé tí ó tán àwọn ẹ̀ka ń sọ yìí wà láwọn olè ọlọ́ni àwọn eléyìn mi wọn ní kankan ọlọ́gbà lọ́dọ̀ ọlọ́run ìdánlọ́kọ́ ní haramu ni àyè àlùbáríkà àyè àdúrà ọlọ́run ti kọ́ ó ti wá kọ́ alẹ́kọ̀ọ́ àtàjẹ́ mùsùlùmí olóbi dá sí wọn gbọ́rọ̀ lọ́run ẹ̀kejì ní ìbáfẹ́ lọ́run bẹun kọ́dà bí ìbá ń gbọ́rọ̀ lọ́run náà ní àfẹ́ lọ́run bẹun tí ìyẹn lọ báwọn àfa àtún náà àtàníkọ́ lọ́ba fi fi o tó lọ́wọ́ sí ìtẹ́yìn mú ẹ̀rọ ìtọ́jọ́ lọ ń fi ọ̀hún àdáfà wọn lẹ̀ àwọn àfáà sínú ẹ̀rọ kan fẹ́ lọ sí ọmọlá sí làwọn ẹ̀kọ́ ìlànà tí kì í ṣe múra tó lọ́wọ́ fi gbà ẹbí lọ́wọ́ àfá kìí ṣe ìwọ ní kéèyàn tọrọ nǹkan lọ́dọ̀ náà ọlọ́run ní àmọ́ ẹ̀mọ́ gbàgbé àlùkí àmọ́ ni? ọmọ ẹ̀dẹ́ ènìyàn sọ lákàlẹ́ akéré gan yóò mọ́ ní o ẹnìkan nígbà àlùjẹ́nà ní ojú ìgbàgbọ́ àlùjẹ́nà ṣe dákẹ́ ó ọlọ́run fún lálùjẹ́nà ní ń describe ìwé àlùjẹ́nà tí ń bẹ́ fọ́lọ̀ ìwé àgbọ̀ àṣà ìmọ̀ká omi kọ́ máa ń bí owó tó ń bẹ́ fọ́lọ̀ orí owó lágbájá ní owó lágbájá ó ní Allahumma asálùkálì jẹ́nà kúlùhá àkàdà láwùmùhá àkàdà àmdùhá àkàdà ọlọ́run kún láti jẹ́ náà mo fẹ́ kó tóbi òye ẹ̀yìn rẹ̀ bóò lọ ìbùlákà yẹn ti mọ̀ láyé bí látàlì jẹ́ náà tó ni wọ́n ń gbé gẹ́gẹ́ pé àlùjẹ́ náà wá fún iye tó sáfù láti sábó láì sàlẹ̀ bí sábà ó pè kọ́lọ̀ rẹ̀ mo fẹ́ kó rí rè tó bá ń kọ́lọ̀ abàdàn wà nílẹ̀ ní kọ́lọ̀ tọ̀hún ọlọ́run ni ẹ̀rá ìjẹ́ tí mo ṣe tí mo palẹ́ fi kalẹ̀ fún yín àbùhá ìgbàmáwá àti wàhálà ẹ̀bú ètò gbogbo wáyé ẹ̀bú rẹ̀ lásán ó tó fẹ́ gbé sọ́mà tó wá sọ̀kalẹ̀ tó wá papọ̀ mọ́lẹ̀ ẹ wo aláìmọ̀ kan wọ́n wá ní kọ́nà fún láti jẹ́ tẹ́tọ́ wà fún mi o láti sábúláyà òkè ìdí sábúláyà sàlẹ̀ nígbà tó wá lọ sí ara mi ó tún máa ń lọ kọfí ìdí sọ́pọ̀lọpọ̀ mi láyé ó wá lọ ọwọ́ kan haram báyìí ìyọ náà ó fọ́ kan lẹ́nu báyìí wọ́n lọ náà ìlú Dangote níjẹ́ ìlú Dangote ìlú Dangote níjẹ́ ìlú Dangote ni àwọn ìlú Dangote ní jẹ́ ohun ẹ̀kọ́ta wúlẹ̀ nù ní wọ́n sáré owó Dangote owó Dangote owó Dangote bí i ẹ̀yìn sálà ká ìbáyìí èlé ló Dangote Dangote bó ṣe wà náà owó ní òṣù òun náà má òun náà tún láwọn kan tí wájú ẹni táwọn sọ yìí kò wá rántí sọ àlèkè yá náà ọlọ́run ọkùnrin tó bẹ̀rẹ̀ o. àwọn obìnrin Ìkìlọ̀ lọ́pàá, olúwa ní ìjẹ́nu àwọn èèyàn Tọ́má gbé ààyè tọ́lọ̀ ọmọ tí ń jà bí àyàn ìyẹn ní Haram. Tọ́má alábàní àti gbé bẹ́ẹ̀ ìgbà. Lẹ́nu ọ̀nà ilé àṣẹnìyàn yóò gbogbo tí ń tẹ́ láyé ṣe fún mi o, ohun dágbété dọ́là ẹnìkẹ́tẹ̀ ní 100 million dollar. Ilé ìlú ọ̀dà Ẹwọ́n ń dìkẹ́ tó ọmọ tó máa ń nítorí wọn kọ fún ọ ló ju Dangote lọ ló dúkìá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ láti next five years wọ number one ẹ̀sìn lóògì láyé wọn tọrọ tọrọ tọrọ fún ọ Dangote lọ wọn ni Dangote orí ni hundred million dollar ojú àná lọ ẹsẹ̀. Ọ̀nbàlá àbílá àbílá. Ọmọ mi àwọn kan bẹ máa bá gbé mọ́ta ìtàwọn kọ̀rọ̀ ayé nìkan náà ni ó sọ̀rọ̀. Ọmọ mi tó bẹ̀rẹ̀ wá fún ooo, àmọ́ kò sí kankan tó gbàlọ́wọ́ lálẹ́ kìí àmọ̀ náà. Wọ́n ti mọ̀ máa ń ṣe owó lọ bẹ́ẹ̀ àmọ́ ọ̀nà tó wọ́n bẹ́ẹ̀ nù àwọn ṣe látàrí tó tọ́ ọlọ́run ọba wa ọ̀rọ̀ táwọn wí ni ẹwàdúrà ẹwàdúrà ẹ̀kọ́ mi tó bá ti dáadọ́ fún mi láyé a ti mẹ́sì gúnúra àtànà ìsìlámù omi ọmọ tọ́wọ́ ayé rẹ̀ Ṣé dáadáa fẹ́mi náà ṣe dáadáa fẹ́mi náà láyé. Gbogbo dáadáa tó bá ṣe fún mi láyé nínú gbogbo jíjẹ àwọn lọ́wọ́ Ọlọ́run ṣe dáadáa fún Ọlọ́run náà. Ó bá ti gbogbo tó máa ń jẹ́ nínú bá ṣe dùn pé wọ́n ti wọ Ọlọ́run. Àwọn kan máa ń ṣe báwọn. Ọlọ́run ti fáwọn náà jẹ́ mẹ́rin. Ẹ bá kẹjá lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àìsíkọ́ ẹ̀sìn máa ń báyọ̀ lọ́kàn jẹ́ ẹ̀rọ àwọn ẹ̀sìn látùkádì lónìí nígbà tí wọ́n ṣe látùkádì rè ní ìmọ̀ báyọ̀ ṣe fọ́nú fọ́ra báyìí a máa ń tẹnu ọba ẹ̀dá kan lu àǹfààní ìdúgbọ̀ àsìkò tí n ti ń ṣe láàrin àwọn afá ibi díà yìí ẹ lò ó tẹ́ ẹ fi gbé sí nọ́mbà tírì wá bí kìkì ní kó ti jẹ́ ẹ wá lù látùkádì ẹ̀yìn náà lẹ́kẹ́ látùkádì fún ayé ẹ wá fi afúnwá ní kẹ́nìkan akọrin fáwọn ọmọ ẹ̀ orin ní ìlàtù kàbírí ìyẹ́ ìwọ̀n akọrin náà obìnrin tó ń kọrin fún ilẹ̀ arápá náà wọ́n ń jó ìmọ̀gbà àṣà ìdàbà yọ náà oríṣiríṣi àwọn èèyàn ẹni tẹ́nà wọn tó náà ní ara wọn àwọn lọ́ba oúnjẹ náà wọ́n sọ fún wọ́n sọ fún olùfẹ́lẹ̀ ẹ̀gbẹ́ ìlà kí ni fíjọ́ fún ọbẹ̀rẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ nu lọ sàdúrà rẹ jẹ́ bí lọ́nà òsì ní kí bọ́ tágbà agbọ̀ ní mọ́nà tó fáwọn olówó ní wọ́n lọ rúgbọ́ bẹ́ẹ̀ mi ṣe wà níbi ó lè yáwó lọ ẹlòmí wọn lè rán lọ ẹlòmí lè dájọ kò dúpẹ́ jẹ kò ó bó ó fi ṣe kékeré fi lọ kí wọ́n dẹ́jẹ́ òun tó máa mọ tó ń lọ ṣe ó ṣe bí ẹ̀rùn ọlọ́mọdé àtàánú wa tọ̀ títà ti bá lọ ọ̀rọ̀ sùúrù káàmà ṣe sùúrù tó bá ṣe sùúrù níta bá wá ọlọ́run fi fún wa ọ̀ títà ti wá lọ pé àwọn ẹmọ ń kánjú ẹni tó lóore ní táwọn àwọn òfin lágbájá irú lágbájá dé fún mi irú ọlá lágbájá ṣe fún mi irú ìmọ̀ lágbájá ṣe fún mi ó dá bẹ́ẹ̀ lóòótọ́ òfin tó burú àmọ́ sórí wàhálà táwọn náà kojú bẹ́ẹ̀ náà lè kojú ẹ̀ àwọn àpáwọn sọ fún wa pé gold títí di gold ìyá ńláńlá ló jẹ ó gba ọ̀pọ̀lọpọ̀ iná ló gbà kọjá títí di gold wọn náà tó máa ga ẹsẹ̀ ló fi kí ni ẹsẹ̀ ló fi ń o ó ó pé nínú àwọn ẹsẹ̀ rí tí wọ́n lé òkú gíga fún ìdààmú ọ̀pọ̀lọpọ̀ ó kéré náà sùsùrù tí wọ́n lè ṣe wọn òun làwọn ṣe ó ṣe bíjì ìlú yìí òrójì díẹ̀ ó kò mẹ́ ó tó dé síbi ní èyí tí wọ́n fẹ́ ṣe lọ́kàn èyí tí wọ́n fẹ́ ṣe lọ́kàn ó sì yí ọ tí wọ́n á yí ọ mọ àrùn lọ bẹ́ẹ̀ máa bẹ lọ́n máa bẹ lọ́n àbúrò bá ní sùúrù ó lè ṣàsìkò tí gbígbà gbígbà gbé àwọn òbí lọ́kù mẹ́ ọ̀rẹ́ kan lọ tó gbòmí ọlọ́run bá ń sọ bí tí ń rẹ̀ ní òní tó ti fẹ́ sí ní àwọn tẹ́ ń bájà lọ́wọ́ náà ń rí àwọn náà. àmọ́ ẹ̀yìn náà pé tí àwọn ilé tó ń lé o ẹ̀yìn náà pé tẹ́ ń lé àlùkìyàmà ni àwọn ọ̀rọ̀ kan rẹ̀. kọ́dà wà ayé àyí náà ó ṣe déédéé bá wàá bá ẹni sún náà àwọn dùn án. ẹ̀rọ ìdìbò fún yín pé bá ti wá sí láti jọ́ yìí náà ká tó máa ráwọn èèyàn tó máa tó báyìí ní gbogbo àwọn òbí tí wọ́n bí àwọn tí wọ́n lọ hajj wà láwọn òbí láì tí wọ́n lọ sí ìbẹ̀rù tó mọ́nú wá fídíò níjẹ́ wọn. ìṣẹ́ àwọn àbá wa wọ́n ní àwọn lọ sí haram àwọn lọ sí hajj ìjọ kan. àwọn tí wọ́n ń sáré táwọn lọ sí ìbẹ̀rù ibi táwọn bá òtẹ́ táwọn bá gbà kó wọ́n kó máa jìnà sí haram torí tó wà bẹ́ẹ̀. àwa rẹ̀ nìkan tó ní ẹrú ọkọ̀ tí ṣe ó ní ọkọ̀ nísìn yẹn máa bá wa ń lọ àmọ́ wa ń fi hàn pé lọ lóòótọ́ ó mẹ̀tẹ̀ o wọ́n ló pé àti ìmọ̀lábá ó jìnà ó jìnà àwọn padà wá kálukú o má lé àwọn èèyàn pé kéèyàn ní ọkọ̀ tó ti gbégbé ẹ̀ fọ́nà báyìí pé yóò máa wọ mọ́tò tó tó one thousand two thousand débi tí yóò máa kí ìrìn ní harrogan wàlá ẹ̀ ó tó lọ́ọ́ ilẹ̀ lọ. ẹ ẹ̀ mọ́tò náà ṣe ń wọ́n ni ó lè bá yí ọ ẹni tó gba sàtúnṣẹ́sì dìgírì tó sì mú ọtílá àmọ́ wọ́n ti jẹ́ local government. èyí ni wọ́n gbàgbọ́ nígbà tí dìgírì páàsì yìí mú jáde tí wọ́n ti fẹ́ ní fẹ́dúrà ọtí wọn fáwọn náà lẹ́bùn kan náà pé ọmọ bí wọ́n ti yíra wọn èyí tí èyí alóbi ń sọ fúnra wa nù ẹ wo owó tó yìí yíra wọn owó orí òbí tí ó gba tó ní páàsì jáde wọn tẹ́wọ́n ní sìn yóò tẹ̀lé sọmọ ẹ̀rọ ilé ìjìnlẹ̀ bọ́ọ̀lù kí yẹn kí wọn ní harọ́ kí yẹn ní àǹfààní ọ̀pọ̀ tó ti lè di àyíyàn ìwọ̀n ọjọ́ kan lásán tẹ̀ ti ó fẹ́ tó wọn bí fún ẹ̀yẹ láǹfààní àti kí wọn ọdún kan nínú haram ó fẹ́ pé wọn ọdún mẹ́wàá tó fi sínú yìí àníkà Muhammad sallallahu alayhi wa sallam ó sì wá sí ní haram nínú ọlọ́run ládàtọ́ lọ́wọ́ fún yàn ní tí ó fi ju gbèdé yìí sábà kí àwákáyé láyà yìí látọjú rẹ̀ ẹnìkan náà wá kí ara kọ́nà bẹ́ẹ̀ ìta wúdí náà ẹnìkan kí ẹnìkan ti bọ́ kí dúró ìgbìmọ̀ àyílà ní mọ́sálásí kan ní mẹ́ka kọ́dà aráàmù rí mọ́sáàsì rí ọwá kílẹ̀ ládájọ́ wọn gbà pẹ̀lú tó kírun nínú kàábà gangan ìlọ́po ọ̀rẹ́n tàùsàn lórí ibi ẹ̀ lọ lókè ọ̀rẹ́n tàùsàn ìyẹn ló fẹ́ tó kírun lọ́pẹ́ kírun lọ́pẹ́ ọwá ó fẹ́ràn àtìbá kí wọ́n ní àǹfààní òní kí wọ́n ní àǹfààní òní kó lọ sí mọ́kà á ah, wà sọ́nù tó bá dìgbà lè fi àmà ẹni orí gẹ̀ẹ́sì ọlọ́mọdé àríkẹ́ ti burúkú aláìláìlọ́lá èlé máa jẹ́ ẹ̀kọ́ fún wa أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إنا أنزلنا إليك الكتاب بالحق أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم

نعم الله إنا أنزلنا إليك الكتاب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ìjábọ̀ lórí ìlànà. الله أكبر وجعله Àyà yìí ẹ̀kọ́ ẹ̀kọ́ kọlẹ̀ ẹ̀kọ́ rẹ̀ tó sọ́nà méjì. Ẹ̀kọ́ àkọ́kọ́ òun ni báwa sábà máa dájọ́ láàrin àwọn èèyàn méjì àtàlẹ́ Muhammad náà tó náà fẹ́ dájọ́ láàrin èèyàn méjì ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ìdájọ́ tá ànábì bá fún wa tó bá dá fún wa ipò rẹ̀ bó ṣe rí kí ìdájọ́ ànábì ipò rẹ̀ bó ṣe rí bá a ti gbọ́dọ̀ mú ọ̀rọ̀ ànábì ọlọ́run wa ànábì ìnà àǹdánà bá أهدينا إليك الكتاب بالحق Ọlọ́run ní àwa la sọ Al-Qur'an, àwa la sọ kalẹ̀ fún wa nẹ́bí. Ìgbà yìí tàtọ̀kalẹ̀ fún ọ, òun lọ́mọ sí dájọ́ fáwọn èèyàn bìmọ́ pẹ̀lú tọ́lọ̀ bá tó fi mọ́ bìmọ́ pẹ̀lú tọ́lọ̀ bá tó fi yí ọ nínú alùpùránì yìí ó túnmọ̀ pé lẹ́yìn pé à ń fi pùránì dájọ́ fún ànábì ànábì yìí tún lè máa dájọ́ látọwọ́ ara rẹ̀ pé pẹ̀lú ayé àyè ètò mọ̀rí rẹ̀ síbẹ̀ ti gbọ́rọ̀ bá bẹ́ẹ̀ bá lè bá wa dájọ́ fún yàn tí yàn bá gba ẹjọ́ ẹjọ́ ànábì ewu ńláńlá ni o tábàlá ni fi dájọ́ fún yàn kò túmọ̀ pé èèyàn méjì ń já o nínú ọ̀nà táwọn fi ń dájọ́ lélẹ́ yìí ó yẹ ń sọ̀rọ̀ nípa àlámà ní ẹ̀sìn eléyìí eléyìí ló lẹ́tọ̀ọ́ eléyìí ló lẹ́tọ̀ọ́ ẹnìkan nu ní abẹ́nìkan wá bá ẹ̀rín méjèèjì ó wá mú ọ̀rọ̀ ahmed muhammad wá ó mú ọ̀rọ̀ ahmed wá ó wá ti kẹ̀rí tí wá eléyìí ló lẹ́tọ̀ọ́ tẹ́ẹ̀rí ìwọ tí ẹ̀rí mo bá gbé bọ́lá bọ́ fún yìí ọ̀bọ̀rọ̀ bá ọ̀ ní ọba gba ìdájọ́ rẹ̀ lágbá ọ kọ́dà ó lè yọ̀ràn jáde kó nínú ọmọ lẹ́yìn ànábi ọ̀pọ̀lọpọ̀ kàkún lónìí ó lè yọ̀ràn jáde pé tọ́lọ́ ní ìwọ yóò ṣe mọ̀mí mọ́ èèyàn náà mọ̀ kò gbá ilé ẹ̀ lọ́wọ́ pọ̀ láyé lónìí ẹni náà ní ti bá nábi ló sọ

ẹrú ni tẹ́lẹ̀ tó ti jẹ́ sí àwọn tó ẹrú àtẹni tó wá nílé ọlọ́ba àmẹ́rú ẹrú ànẹ́bì ni àmánẹ́bì ìdìbò ẹrú ní ẹrù ẹrù rẹ̀ ó bá ti òkú rí náà ipò ìfẹ́ tó jáde ní ẹ̀hẹ́n ojú tó mọ̀ sí wo ojú ọ̀la rẹ̀ ànẹ́bì ọlọ́ba Zainabu fún ànẹ́bì Zainabu tó fẹ́ kọ́ kí arákùnrin yìí. Ìbánidọ́lọ́ tó fẹ́ kọ́ kí arákùnrin yìí nínú bu àwọn òfin mọ̀lẹ́kẹ́ á máa ti ara wa nínú ọ̀rọ̀ àná lónìí wọn fẹ́ lọ́jà jọra wọn ọlọ́sùn bínú. ní ọ̀rọ̀ ọ̀fẹ́ tọ́lọ̀ ló pípa kéèkù máa ń sábà lẹ́kọ́ mílẹ̀ ní sáà anábì sì dá lọ́dọ̀ ẹni yẹn ó sì lóhùn ọ̀gbọ̀ntà náà bí sọ ọlọ́run torí ẹ̀kọ́ wá sínú ọlọ́run wá sọ òfin ìgbàkalẹ̀ ìjọ náà nítorí tí zainabu ṣe ló fi sọ àmọ́ bá gbogbo wa fún gbogbo wa ọlọ́run wà máa káàmà lè mọ́mí wà láà mọ́mí náà. أن يقولوا لهم الخيار من أصل ومن يعص الله ورسوله فقد ضل ضلالا ومن كان لمؤمن Oyí ẹ̀mẹ̀mẹ̀ ní tó bá tẹ̀yẹ́ gbogbo ìrìn. Ìgbẹ́ni tí ń pé ọmọ ìrìnà ní obìnrin náà, ó ti rẹ́ gbogbo ìyà kò yẹ wọ́n nọ́mbà owó Nígbọ́gbọ́n àtàlẹ́bì tó máa mú ìdájọ́ kan wá fún ọ kò yẹ wọ́pọ̀ gbé mú mi ní sọ́fẹ́ ọmọlẹ́yìn nẹ́bí pé kọ́ọ̀tẹ̀ máa tẹ̀ka ní tọ́wọ́ ní ọtí àbíkára bí ní ọtí pé èkì ní sí àbúmọ́sí ìdára bí ní ọtí àọlọ́lẹ́ bá ti bẹ́ẹ̀ ọ̀tí pọ̀ náà Bẹ́ẹ̀ bá ń ṣe ọlọ́run, ó sì ṣe àmẹ́bí ẹ̀yẹ ìsọ̀nà ọlọ́run sí sọ́nà rẹ̀ dájú òkílẹ̀ àrẹ. Ìtí ìdíjẹ́ náà bò ṣe nà ní àmẹ́bí ló ṣe báyìí. Àwọn kan náà, wọ́n lá nígbà Muhammad sallallahu alaihi wasallam, àwọn ilé ìjọ ìjà ni wọ́n nìkan Yahudi nìkan mùsùlùmí àníbà dájọ́ wọ́n àìsí jẹ́ mùsùlùmí ní òkùtẹ̀ lọ́rùn ẹgbẹ́ táwọn ìjọba òtẹ̀ lọ́rùn ẹjọ́ àníbí tó bá dá ó yàtọ̀ sójọ́ táwa dá o tí ìbá ti ọlọ́run ọlọ́run ní ọgbọ́rọ̀ gbá ó wá dájọ́ tán ó lè fẹ́ àwọn ọlọ́run àti ẹ̀kọ́ lọ sọ́dọ̀ ọ̀rọ̀ àbákiri wọ́n á kó lọ́bẹ̀ wọ́n sọ àbákiri wọ́n níbo lórí wọ́n lọ́nà ìlú níyàwó kí kí ní láti kí ni fóun dájọ́ ó lórí wọ́n ti dájọ́ tẹ́lẹ̀ ilé ìlú sẹ́wọ̀n lọ́rùn ni àìní ilé dájọ́ o kí n dájọ́ lójú sànà bíi dá ìwà gbọ́nù bá padà sódà ní padà wọ́n ní òdá fún wa ẹ̀lọ́dọ̀ ọmọ ọrù àwọn ọmọ ọrù mọ́ ìlú lórí báyìí báyìí lórí ah àdéhùn ìdájọ́ ẹwà tó ń tanádálẹ́bì ọlọ́lọ́yìí ìdánádálẹ́bì padà ń bọ̀ wá wọ́n ní mo sì wọlé ó sì mú ìjà ó sì sa ẹni rẹ̀ ariwo sọ pé ìwé ni wọ́n rò lórí ó díjà níbi náà níbi ah, àtúlẹ̀ tó bá wọn wọn wá sọ kalẹ̀ níbi tí wọ́n rò sí dáa ọ̀la àwọn bí wọ́n láyé nínú ẹ̀yọ́ حتى يرى الله فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا Máa bá rẹ dúpẹ́ pọ̀ wà nínú àwọn tí wọ́n ní bá tọ́ bá sọ pé ànẹ́bì sí ìjọba ìwọ́n ti gbà. Lẹ́yìn tẹ̀lẹ̀ yìí, ọlọ́wọ́ sọ àkàlẹ̀ fún ànẹ́bì, tálẹ̀ àwọn ọ̀gbìkì. Àwọn ni mo búra pẹ̀lú èmi ọba rẹ̀ tí mo bọ́ ọmọdé búra, ọlọ́bùra fún ẹbí. Ó yẹ kẹ́ni mo ní ọ̀rọ̀ pé bẹ́ẹ̀ sí lè dì mọ̀ mi ní

lẹ́yìn ìgbà yẹn wà tó ní lẹ́ẹ̀sí sọ ẹ̀wọ̀n ní ní lẹ́ẹ̀sí sí ẹjọ́ tó bá dá fún wa kọ́dẹ̀ ń tí ó dè lẹ́yìn. wọ́n sọ ẹ̀dá tó wà lẹ́bi ní ìgbà tó di mìíràn lónìí. ẹwà yìí tá ń lò lónìí. ẹ̀ sọ pé àlẹ́bi sọ kẹfẹ́ lómi yóò sì ní ìtàkùn àwọn sọ lẹ́yìn. ó pààyè bá ní àtàwọn sáájú sọ ẹmọ ìyàfọ́tò ìyàfọ́tò ìyàwó àpòjúdá ìlàmúwá ìyàwó padà sọ oríṣìíkà oríṣìíkà ló lè yá àtàwọn ìyàwó máa yà àkàmọ́lì náà yà ẹ̀jọ́ nígbà tá a mú ànábìwá fún ọ tó bá ti mú ànábìwá fún ọ Ẹgbẹ̀rún ní Tọ́bá ti sọ fún yí, nígbà dábì ni ìtànṣe yìí afá mi ìtànṣe yìí bọ̀dá mi ìtànṣe yìí alẹ́bìbí ní àṣẹ ṣẹ́ni tó kẹ̀yìn ni pé ẹgbẹ́ àdìsẹ́ sí lòtọ́ ni alẹ́bìbí sọ ní tó kẹ̀yìn nù. nígbà tó wá gbélé wá ní fún yìí gbogbo orí tí wọ́n á kọ́ ọkọ́ mi lọ́wọ́ lọ ọwọ́ lọ́wọ́ gbèjú ọlọ́kọ̀ òun sunná ẹ̀rí owó òun sunná ọ̀lọ́ ta àwọn tí wọ́n ṣíjú bàbá bàbá kọwọ́ bàbá bá súnmọ́ lọ́nà ẹgbẹ́ rẹ̀ náà bó bá súnmọ́ lẹ́ bàbá méjì bá ọlọ́run ti kọ́ pé ọ̀ọ́nì ńlá rí àmọ́ tí òbí yẹ ńlá rí mọ́ ìgbòjú ni ọlọ́run ti bá wọn o. bọ́mọ̀ tó bá ti gbé tó bá ti gbé ọmọ ṣe báyìí ilé ẹ̀sìn tó gbé wáyìí ni àwọn oṣù ní àwọn ní nínú ọwọ́ àlọ́ wájú àwọn àfa ọwọ́ àwọn àfa wọ́n kọ́nà bọ̀ láyé nígbà kọ́ gbọ́ yìí ó bí ó bí ó gan ni ó mo lọ sọ́jà jẹ́ kan mo wá fẹ́ ra ọjà lọ́dọ̀ yá yẹn ọmọ àwọn ẹgbẹ́ fẹ́ kúnlẹ̀ fún mi akọ́mọ kúnlẹ̀ fún mi kí ló dé ẹ̀gbọ́ rí mo sọ fún yàtọ̀ ẹ̀ lẹ̀gbọ́ rí kí sọ́mọ kúnlẹ̀ àwọn sọ́mọ tẹ̀ ń bẹ́lẹ̀ wa ẹ̀sìn ìwé ọ̀rẹ́ àgbẹ̀ ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ nífẹ̀ẹ́ sí ìjọ ìjọ àwọn ọ̀gbọ́ àwọn àti àwọn àbá àwọn òbí ọ̀gbọ́ wọ́n lè máa ń dà wọn amúkàtà alájà tí wọ́n ti ni wọ́n máa ń pè é ńlá tó máa ń pè é ọ̀làjì ń di àfá àwọn àbí àfá àfára bèèrè pé àràlí ni ó lóde ó tẹ̀sí yàtọ̀ kẹ́rí tó wù tẹ̀sí ní ìwé ìgbà nípa àwọn ìgbà lóde tí mo dé pé inú mara àwọn sẹ́ni kan máa fi sọ́wọ́ ìkí mẹ́ni ètò kọ́lá tó ń sílẹ̀ ní ọjọ́ ìlú tí ó ní túbọ̀ rọ̀ padà àwọn ikọ́ àti ní láwọn ilé náà ẹ̀sẹ̀ máa lẹ́ o. Ọ̀dà ìdílé wa ń gbìyànjú wọ́n sì ṣiṣẹ́ lágbójá dákùn máa ń bẹ àpẹ ní bàtàdíà bàtàdíà ọkùnrin tó mẹ́tí mọ́jú fún yàyìn tọ́rọ báyìí ẹni jẹ tó ń lọ sókótó rídíwà nù ńkọ́ dájú àwọn rídíwà nù kí ló kẹ́mọ́ rẹ jẹ́ ìlẹ̀ náà dájú wọn ni àwọn àgbàlagbà tó máa ń jó méjì ní máa ń jó kó ti fọ́ọ̀kù ńgbà yẹn ní oníkatakó àbáyìí náà wà náà tó bá ti wáyà ìwọ́n mọ̀ so mo fẹ́ ènìyàn tọ́jú máa ń discourse ó sọ̀rọ̀ tí wà sí tèmi bá sọ fún wọn máa ń discourse ẹ̀ ní ọbájẹ́bíṣẹ́ bá ti lọ àbáwọn wọn láti lọ ọmọ yìí ọmọ àti ìmọ̀ nípa tí mo sọ fún wọn rí àti ìmọ̀ kò tẹ́ wọn lọ́wọ́ wọn wá ní fi hàn sí wọn sàgbà wọn á dì ní à àfà bí àfà ò bá ti sí nílé àfà ti ń kọ́ wà àfà ti máa ń ṣe wà fún wa nítorí ta ní ṣe wọn sì wá padà fọlá alájọ àfọmọ yìí bẹ̀rẹ̀ ìṣe ẹ̀kẹ́ yìí náà ṣe nìyẹn ọmọ yìí bá ti gbé nǹkan kan wá tó owó ilé ẹwádìí òbí ìgbẹ́ náà tí ọ̀dá o wọ́n lè gbé ìpín tala àfa ní ẹ̀fún àfa wọn wọ́n ti àfa báyìí ẹgbẹ́ ọ̀dọ́ àwọn èèyàn tó gbé ìgbẹ́ láfa lágbára sí bẹ́ẹ̀ àwọn bíbí àná mọ́ àwọn náà mọ́ àwọn wà gbogbo fún yín àmọ́ kẹ́ náà mo ṣe ń lè tiwa o ń lè tiwa mo ṣe báyìí ṣé sì ń lè wá lórí yìí àbẹ́sí ànábì tó bá yẹ pé àwọn bàbá bàbá bàbá ti yín táwọn náà sọ bá lánàá sáwọn bàbá tí yóò bá sílámù lẹ níjọ́ kan gbé sílámù rí iná ẹnì kan ṣe rí ẹ̀sìn tí ní ẹgbẹ́ wa yìí ẹnì kan ṣe rí wa o àwọn bàbá wa tí wọ́n ti gbà ìsìlámù làwọn ti lóyè táwọn bí àwọn tí wọ́n ṣe òdìkejì sáyẹ́nsì òdìkejì rẹ̀ ní ọjọ́ náà bá wà ti gbà báwọn ló ti wọ́n pọ́n nígbà lóde nù káwọn ọkùnrin òkúta lé òkúta tẹ́ yọ ìgbìfẹ́ lọ gbé fún ara yín tí ò ní àbúrò tó gbé ní òun ìyá ti gbé ní ìgbì ní wọ́n gbé lórí fún ara yín wọ́n kúnlẹ̀ fún ẹlòmí lọ bí ó gbé wọ́n lẹ́nu ìsan ló bínú wọ́n fọmọ bú tó kókò bí ma ó wá bínú ó wá dodo ní ẹ̀rọ afẹ́ kẹrin wọn ọ̀ wà lọ́sọ́dọ̀ rẹ̀ wọ́n àgbègbè rí bọ́ọ̀ gbègbè rí bọ́ọ̀ àgbègbè rí bọ́ọ̀ àbẹ́ ẹ̀gbọ́ba ìsàmúlùkù ló wá èyí tó ń tẹ̀lé ọ̀sùn ló wá èyí àlọ́ só wá wọ́n ló wà ní ọkọ̀ ọkọ̀ òbí ma wọ́n á kọ́ ma bú ó kọ̀ bínú ó sì dédè àwọn òkèèrè tó ti dì í àwọn ọ̀sẹ̀ kọ̀ fún àwọn ìtajà kàlá gbọ́ sọ wọ́n á ẹ̀kọ́ dédè yìí láti dání báyìí bá wọn kọ́ lẹ́nu ọmọ wọn lọ sí ìrọ̀ àwọn alábàbí náà ń pè é ìtàn àmọ́ tó wọ̀ mí Yorùbá ìyá yóò fi ẹni tí ò bá ní ìfọ̀lẹ́ fún ìyàwó mo ti wà nítorí tí wọ́n fẹ́ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ fẹ́ nítorí ẹni bá ti gbà ní ọmọ ká ìwọ́n ni lọ́rí ọ̀rọ̀ pé ìlúgbò tí lórí ìlú kan rí ìlú tó náà wà lẹ́nu pẹ̀lú ìjọba ọ̀sì ìjàfẹ́ sàkóso tó yà yìí lẹ́yìn tó àbẹ̀wò wọ́n lọ́rí lọ́jà ni ẹni tí ò rí oúnjẹ òun lẹ́yìn fún lọ́mọ ọmọ náà ń bú gbèsè rí bọ̀ ẹjẹ́ máa dúpẹ́ fún àbá àwọn ọmọ náà jáde lẹ́nu jọ́ náà àbíjọ́ fún wọn àbíjọ́ fún wọn bẹ́ẹ̀ ẹ̀sìn wa ọ̀làjú ẹ̀sìn wa ń dé sí ni ọ̀làjú ẹ̀sìn ń dé sí ni gbogbo tí ẹ̀fọn àbá tí wọ́n bá ń ké ní jẹun táwọn ò rí tí àbí ti wá pẹ́ ni tí àbí ti ní òṣìṣẹ́ dé tí àwọn mọ́lìkì òṣìṣẹ́ dé tí àwọn àbúrò ànífà òṣìṣẹ́ dé tí àwọn ti wá pẹ́ ni àmọ́ wọn ò ráǹfààní àkiri kò sí ẹ̀sìn tó kàn kan wọ́n yẹ máa wáyé ká táwọn ọkùnrin o wọ́n lẹ́sìn tó kọ́ bọ̀ àmì kẹ́ńtẹ̀ ìwé náà ní ṣùgbọ́n bá dé bẹ́ẹ̀ ní tòkúnbọ̀ náà ní mọ́tò tòkúnbọ̀ kí ló tẹ̀lé ìjẹ́ sí tòkúnbọ̀ àmẹ́ ń gba àwọn àṣà tòkúnbọ̀ láàyè pé àwọn ọmọ tí ó dára sí nílò aláwọ̀ ohun obìnrin nílò ọrin àmì abẹ́sẹ̀ mọ́ra lọ kò sí ọmọ obìnrin lọ́sí lọ́wọ́ tòkòtò lọ àtẹ́bá tó wọ́n tòkòtò àwọn tó wọ́n láti kó wálé ẹ̀dún ni àwọn lè fi dẹ́kun wọ́n lónìí nítorí lórí nígbà tó wọ́n adé kéré kó ìwọ̀n ọgbọ̀n tòkòtò kọ́ ẹnì kó wáyé ọdún náà àbúkọ wá láti jẹ ayé nínú ìgbìmọ̀ èrò ayọ̀ jù lọ́wọ́ ni a máa kọ́ ní fún un láyé láyé ló fún un dẹ́wọ̀ yìí ọmọ àṣírà yìí kò lọ́sẹ̀ jùlọ ọba mẹ́ta bẹ́ẹ̀ oníjẹ́ káàkiri nísìnyí wá wò nísìnyí inú ilé àfa àwọn ọmọ àfa wọn wá ń gbọ́ bẹ̀sẹ̀ jáde wọ́n ti bàjẹ́ jù láyé lónìí ilé àwọn àfa yìí bàjẹ́ jù láyé ní ilé àwọn ńlá ẹ̀dàkùn ọlọ́run ẹgbẹ́ ká gbà wọn láàyè wọ́n bá ti lè kó tí fún wa kọ́dà bí nǹkan ọba tẹ́ lọ́rùn bá èyí ò ní sínú ọ̀pẹ mùsùlùmí wọn òun ló náà ti gbọ́ ní mùsùlùmí ẹni tí wọ́n bá ti kàn bá ní mùsùlùmí lọ́dọ̀ rẹ̀ ó ní kí nìyí ọlọ́run wà nẹ́bì fẹ́lẹ́ wà rọ́bì láàyè omi náà ló ń ṣe mọ̀ ní òdodo. Ẹgbẹ́ máa ń fi hàn lẹ́nu iṣẹ́ ìdájọ́ láàrin wọn. Gbogbo bá jẹ́ láàrin láti òní lọ ọjọ́ ọ̀sán ọ̀hún pé kí ni àná mi sọ pa rẹ̀. Bí wọ́n fi sọ̀rọ̀ Ọ̀pọ̀lọpọ̀ àwọn òòlù yẹn ń ṣe lónìí lórí mẹ́ẹ̀sì ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. Mẹ́ẹ̀sì lónìí bẹ́ẹ̀ haramu ni láwọn òwúta yẹn ṣe lónìí àti bísẹ́ẹ̀sì ni ẹ wà lọ bí kí náà nàbí sọ nípa ilé ìwé báyìí ẹ yàrá láyé lọ́wọ́ àfà kò sí sáà nàbí ìdá sí ìgbà wọn dá sí ọlọ́wọ́ ni nínú àǹzẹ́lẹ̀ ilé ìṣẹ̀lẹ̀ ìṣẹ́ àgbà Ọlọ́run ọba ó ní àwọn aláṣọ àlùkò àlùkalẹ̀ fún wa nẹ́bí ìṣẹ́lẹ̀ òdodo. Ìjọba fún àwọn ẹ̀yìn náà Ìfẹ́ni náà fi dájọ́ pẹ̀lú tí wọ́n bá fi mọ̀ ọ̀nà àkọ́kọ́ náà kí ẹ̀fà àkọ́kọ́ ta ọbí ara yìí nà. Ànábì mọ̀ sọ̀rọ̀ fún wa, ẹgbẹ́ ìtàlẹ̀ ọ̀gá náà bá fi ń sọ ẹja gbà lórí sọ, ó dàbí ètò wa lọ́rùn. Àwọn òṣìṣẹ́ ilé ti wá ẹgbà. Èyí ní tí wọ́n fi mọ̀ ní ní ọ̀nà ilé ìkejì òun ni ẹjọ́ èèyàn ń jà ẹjọ́ bí wọ́n bá ń jà. Bìnà àràtà lọ́rùn, èyí tọ́lọ̀ bá fi mọ́ náà ni wà nábì o, èyí tí wà fi mọ́ dàbọ̀ sí náà ni o. Àjọ àwọn ẹjọ́ kan bẹ kánábì náà máa ń dà pé gbọ́dọ̀ àti àdàbà yìí tí ó mọ̀ pé ti jẹ́. Tójú ànábì ànábì ìnà kúlẹ̀ ìnà máa nà bá ṣàrú lóṣùlùkù. Yóò àyà nígbà tí wọ́n ti máa ti káyà yìí nígbà ìrántí oní katako máa ní katako àyà tá a tún àyà tún nínú sábìlì àwọn ọ̀rọ̀ kó àyà yìí lẹ́lẹ̀ aláì wọ́n jẹ́ arúgbó rẹ̀ yà jẹ́ pé ah, ẹ̀dọ́ wọ́n ní ànábì ẹ̀gbọ́n náà ànábì wọ́n náà ànábì yẹn o tó ọba tó tó wà ní ìgbé kúlú ilẹ̀ mọ́ ánẹ̀ ánẹ̀ ẹ̀ṣàrí ní sílù pé ilẹ̀ bí tí lè nílẹ̀ alẹ́bìnrin tó yà nínú alẹ́bìnrin tó sí ìrọ̀rẹ́ fi ọgọ́gbẹ̀ ni àbíkọ́ ní èèyàn ní alẹ́bìnrin sí ẹgbẹ̀ èèyàn méjì ló bára wọn sàfẹ́kọ̀ tó bí ẹ̀nẹ́bí tó bí ọlọ́kọ́ ni ìyá àti bàbá ẹ̀nẹ́bí àwọn ẹ̀rọ súnmọ́ mọ́ bí ìyá àti ìyá ọjà bá ní kó ṣùgbọ́n ní náà gẹ́gẹ́ bí àtẹ́bí nù owó àlẹ́bí wà á yàpọ̀ tá ọmọ yìí dàgbà fún àmì ọmọ ní ọdún tó wá sí àwọn olóyún tó bí kò rí bẹ́ẹ̀ níta àwọn ìjọba ti ayọ́kọ̀ wá ọmọ yìí ó ń lóyún ẹ̀yìn

ìyẹn bí ti ní ìyẹn bí ti ní ní ìlànà bí náà àní ìgbẹ́ ẹ̀ ń banújẹ́ ìgbẹ́ ẹ̀ ń banújẹ́ ojú ló ń pa nẹ́bí ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ àwọn náà nẹ́bí ìjà ara wa àwọn kò ní wá dìjà. Àwọn gbèsè rí inú ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ nínú ẹjọ́ àwọn gbèsè èdè òsìgbà fáwọn ọmọdé mọ́ ọlọ́run ìrìn ìpèsè ní gẹ́gẹ́ nínú wọ́n nílò àmẹ́lì orílẹ̀ tó lè jùlọ ọlọ́run à ń jíẹ́ náà jíẹ́ àlẹ́bí orí ẹ̀ẹ́dọ́ tẹ́kọ̀ọ́ tẹ́kọ̀ọ́ tẹ́kọ̀ọ́ tẹ́kọ̀ọ́ tẹ́kọ̀ọ́ tẹ́kọ̀ọ́ Wọ́n lẹ́pẹ̀ẹ́ tó ti mọ́ ń gbé wọ́n lẹ́pẹ̀ẹ́ náà. Wọ́n tó ń rìn àmẹ́rin tó jọ kò yẹ kí ó gbọ́ wọn pa wọ́n mi wáyé mọ̀ṣì tó bá yẹ pé wọ́n ní àjẹ́bí ìjọ náà kò jẹ́ sí ti wá ní oṣù tó máa bá ṣe ń wọ́n lọ rí ọ̀tún wọ́n rẹ̀ wá ilé ọjà àníbi ilé ọjà náà wọ́n akẹ́fà wọ̀nyí ẹni nítorí kẹ́kẹ́ àfáà náà bí mo àwọn gbèdé rí ìwé orí gbèdé ní ẹlẹ́yìn tí yíyan sí ànábì wọ ọjọ́ wa ẹnì kẹ́kẹ́ wọn rẹ̀ ànábì ń dé ilé rẹ̀ wọn àkàlà àbùkù mẹ́ríkà ànábì ó lálẹ́ yìí ròyìn ròyìn bá lọ́sọ̀ báyìí lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìfáàsì ni àfẹ́sí ló ń rẹ̀ tí a níbi ìlú báyìí kò ní ìbáyìí ní ṣe ìṣẹ̀lẹ̀ ìwọ̀n tó rí Àwọn Àrẹ́bìnrin ọ̀dá ló jẹ́ nígbẹ́ tó mọ̀ ẹ̀kú oṣù tó. Àrẹ́bìnrin mọ̀ ẹ̀rìn tí wọ́n rìn kẹ́ẹ̀dù ní ilé ẹgbẹ́. Ìjẹ́lẹ́ ti tóbi ṣẹ́gbá tí tó bá ti bẹ́ kí èmi ti èèyàn àfáà ti dìjà mẹ́lò nígbà tó yẹ ní èèyàn kí ló ní nílùú tí wọn wá kọ ní mọ́ta láti pèsè èsì jẹ́ẹ̀kì ọkọ̀ ìwọ̀n nílẹ̀ ní ìgbélẹ́dé ìgbésídá yóò rọrùn wọn kí ni wọ́n tó bá fún yín o torí ẹlẹ́mí ń dẹnu àwọn àfáà wọ́n ti dá mọ́jẹ̀ burúkú láwọn dìbò yìí pẹ̀lú àwọn àlìjẹ̀nu owó ọ̀kírun tó bá kírun àwọn àṣẹ tí wọ́n ń pààyàn ní mọ́mọ́ kejì wáyé pé anábì máa ń dájẹ́ láàrin ẹ̀ méjì tó máa ń yá wọ́n níjọ́ kan ìyàwó bẹ́ẹ̀ jẹ́ iná bàbí ju òrí yà ní kan náà àwọn ìyàwó àná Muhammad ni ó lẹ́nu àwọn méjì kan náà kẹjọ wá sọ́dọ̀ anábì jọ́nà wọ́n ní kọ́dà ìmọ̀ ìwé pàṣẹ sábàbù mùsùl háyà ilé lè àwọn méjì ń já àwọn akọ́jọ́ ọ̀dà anábì a máa rojọ́ ìgbé ìyànà anábì náà ń bá rojọ́ ilé ìyànà ah anábì wá kò sẹ́ni tí ó rojọ́ pé mo kà ní etí ni kò sẹ́ni tó rò gbé ní ọmọ kà ni kò sẹ́ni tó rò eléyìí ó tiẹ̀ ó wà rẹ̀ àṣé báwa náà ṣe ilé ìlú ọ̀pọ̀lọpọ̀ àwọn sàbí náà nígbà náà ìmọ̀ ń jẹ́ràn lójú nípa ẹ̀ gbà wọn nípa àwọn sọ̀hábà ẹ̀rú sì bà wá ṣàkóso àbẹ́kẹ́ ti wà rí tó lọ báyàwó rẹ̀ ó níyàwó mi èmi tí mo lọ́mọ yìí nínú ìsìláàmù bí ẹni ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ìsìláàmù wà láwọ̀ rẹ̀ pé ọmọ yìí sẹ́jẹ̀ rẹ̀ bàbá yìí tó bá tó obìnrin náà bá fẹ́ sínú ilé ọkọ olóle ní ọmọ mi ní ọmọ mi kọ́ inú obìnrin ló bẹni tó ìran ìfẹ́kùsọ nínú ìsìláàmù ní ọmọ ti fẹ́ àwọn sílé kọ́dà wẹ́ pé ọmọ ẹnìkan tíyàwó rẹ̀ ti fẹ́ rí wọ́n ti mọ ẹni pẹ̀lú ẹ nígbà tí wàá bímọ etí ẹni omi àti etí ọmọ rẹ bákan ló ṣe rí gbọ́dọ̀ àwọn olóògbé náà lọ́mọ rẹ ìwọ ọkùnrin lọ pé èmi tí mo lọ́mọ yìí ọkùnrin ló sọ bẹ́ẹ̀ wọ́n ti bá ọdún tó ń lọ́mọ kò sí ìtẹ́tí mi rẹ̀ sí wọn àmúbìnrin ò tó bẹ́ẹ̀ kó ní òun ọkùnrin tó lọ́mọ tó ń bá ọkùnrin tó lọ́mọ pé ọkùnrin tó lọ́mọ tó máa ní bó ló ṣe rí tó bá ní ẹni tó lọ́mọ rẹ̀ ẹni tó ṣe lẹ́nu wọ́n pa obìnrin wọn ni wọ́n ti gbọmọ fún bàbá tó lọ́mọ ẹni tó fún lóyún. àwọn méjì lọ́mọ lọ́gbọ́n náà nígbà Muhammad àníbi ní kọ́kọ́ búra ọkọ́ níwà mẹ́ta láti mọ́ ìlàlá nílá wà òun ní wa ìyàwó náà búra pẹ́ ẹlẹ́kùn kan náà kọ́ náà méjì àwọn méjì náà sọ ìjọ pẹ́jọ́ Muhammad àwọn àwùjọ ẹgbẹ́ kan náà sọ àríbi ní ẹgbọ́ òní òun ló ti jẹ́ Ìtí mo mọ̀ ní pé ẹni tó ń gbàre náà ní ẹni tó lè gbọ́ tó rún mẹ́lì kejì. Ó mà ẹni tó lè gbọ́ tí ò lè jáde ló ṣe rí òun náà mà. Àlejò ni lórí iṣẹ́ ọ̀rọ̀ báyìí ní ọ̀. Ìyí tó bá hàn sí ọ òun ni kọ́ ìdájọ́ wà nábì. Ìgbà òun ọ̀rẹ́ yín náà. Ẹgbẹ́ máa sí ọ̀nà, wọ́n ti rí jọ́ ló ti hàn sí ọ ọwà dà. Àlẹ́bí wá ti kún jẹ́ pé ó tẹ́ẹ̀tẹ́ ẹni tẹ́ mi dá láre orúgbẹ̀ mi. Ẹni tí mo dá lẹ́bi orúláre, ẹgbẹ́ tí mo gbé ààrẹ fún ọ mọ́dàmú ààrẹ ànábì ní iná gáàdì náà mọ̀mọ́dé fún ọ ìwọ tó fún ọlọ jẹ̀bi ọdún tó ọba tó bá ṣe lọ́jà kó tó bá ṣe lọ́jọ́ ọ̀nà ni wọ́n fi á dá ní ààrẹ tètè sọ náà èmi gbọ́mọ tó lè mọ jẹ̀bi ẹ tó jẹ̀bi náà ànábì ní wọ́n tó fún ọlọ jàre ẹ̀jẹ̀ tí mo jáde fún ọ iná gáàdì náà má lọ jùlẹ̀ bó ti wáyé láyé àmì tó wà lẹ́wọ̀n lónìí tó yẹ pé àà nígbà ń ṣe àà àà ẹ̀yin tẹ́ ẹ̀sìn wọn lẹ́yìn ẹ̀yin tẹ́ ẹ̀yin wọn lẹ́wọ̀n ẹ̀sìn tó tẹ̀lé àtúbà ti jáde sí àmọ́ iná ìjà náà lẹ́gbẹ̀ẹ́ ìṣeré ọ̀hún eléyìí wọ́n ti bóòlù ẹni tí ò sánẹ́bí wá gbé ọlọ́run àwọn àáfàá ní ìgbàmọ̀ tí ìgbàmọ̀ kọ̀kọ̀ tó ń fi gbàgbẹ́ ẹni tó lè ṣe ni wọ́n máa wọ́n máa wọ́n lọ́dọ̀ nù wọ́n ó lórí ìfúnra wọn ni ànẹ́bí etí tẹ́ orí tẹ́ tó yìí iná wọn lọ jà níta bàtà owó agbóhùn lọ padà já lè wọn lọ padà já wọ rè ànẹ́bí mọ kọ̀kọ̀ gbogbo ẹni tí wọ́n lọ fún ọmọ kọ̀kọ̀ ìdí ààhù ìlú nọ̀gọ́rì ṣíríkù ni wọ́n ti ń kílè mọ ẹ̀tọ́ ọlọ́mọra wọn nù àwọn ènìyàn èsì mùsùlùmí dípò pàtàkì láàpá àìlọ́lẹ̀ yẹ̀mí wò mùsùlùmí ọmọ wọn bá pọ́ wọn bá mọ́kọ wá agbómúyàwó wá ìwádìí táwọn bàbá wọn máa ń ṣe ń jọ náà ní ẹsẹ ọmọléèwé ń lọ ìwádìí tó múlá kalẹ̀ lọ́rùn iṣẹ́ tí lọ́n ṣe ta lọ́rẹ́ rẹ níbo níbi iṣẹ́ yín nígbà lọ́wọ́ àdìyẹ ní gbogbo tẹ̀sọ̀ yìí nígbà lọ́wọ́ àdìyẹ ní ìjẹ́bù ni máa ń ṣe ẹ̀rọ tó tẹ̀sí gbogbo ẹbí dáná bó ṣe gbowó kan ní oúnjẹ nìkan ṣe kìkì ẹ̀jẹ̀ gbọ́kọ́mọ́ ọkọ̀ ọkọ̀ ọmọ mi náà ni àwọn náà dé ọkọ̀ fọ́nà wọn lè ṣe ilé ẹ̀kẹ́ ẹ̀mí kẹta ti gbé lọ́wọ́ ẹ̀ṣẹ́ ìṣẹ́lẹ̀ kẹta jọ ń sọ ó sì gbé onígbàgbàdà ara àbí olóòwò tí ẹ má àti láti ní òbí lọ́wọ́ tí wà náà lọ ẹlẹ́rẹ̀ díẹ̀ wà tiẹ̀ ẹ̀rọ àbúrò lọ ẹjẹ́ àmọ́ sínú ara náà ti ń ṣe òun ni ìlú ìwé òun ni ìfọ̀kànbalẹ̀ ti wà ń lù ú nígbà náà ní ìwádìí ni fọ́nà wọn máa ṣe nǹkan wọ́n bá ti mọ̀ pé ilé yìí ọmọ tó dá lọ́mọ yìí ọmọ tó dá ó sì wà mẹ́rin ọmọ tó dá lọ́mọ yìí yóò lọ bá àwọn òbí ọmọ fúnra wọn ni pé ẹlẹ́kọ̀ọ́ lọ ọmọ yín ọmọ yín gbogbo ọmọ fún bọ́sẹ̀ wọn ti ń jọ mi ó tó bí ẹ̀mẹ́ta nígbà tó máa ń ṣe ní tí wọ́n bá lájú wa pé ẹlẹ́kọ̀ọ́ mo fẹ́ fi ọmọ aláàjì sọ fún mi lálàkọ̀kọ́ ìyàwó bò ìyàwó bò síbẹ̀ ní fúnyàwó ara tó wọn sọ pé alákọ̀ọ́bọ̀ bọ̀ ilé gbáwó lọ́tọ̀ kọ̀dà ayé àwọn àtọ̀ ẹlẹ́gbà fúnra yín ẹlẹ́gbà fúnra yín tí wọ́n máa ń ṣe ní máa bá ń fẹ́ fi ọmọ yín ẹni ò dúdú wá ẹnì kẹfẹ́ ẹgbẹ́ fẹ́yàwó rí àwọn ọ̀bẹ nìyẹn ti rí ó wá ní ká tẹ̀lé wọn lọ àtẹ̀lé lọ wọ́n mọ̀ pé àkọ́dá àwọn alágbájá náà tẹ̀lé àwọn ìlọ rẹ̀ àwa lọ tọ́jú ó sì lọ rẹ́ǹsì èèyàn ó wá lọ rẹ́ǹsì àwọn èèyàn tó ní ọgbọ̀n ìdánilé ní ọgbọ̀n ẹjọ́ tí ọgbọ̀n ẹbá fẹ́ dìjẹ́ lọ ìbàdàn òdòdó pé ó sì kúrò fún wọn wọ́n wá kó ẹbọ̀ gbámú ìyàwó tó fẹ́ lóko ní wọ́n wá kó ẹ̀sì ogbé ẹ̀ wọ́n kó sínú ọkàn bọ̀ ọlẹ́bùn náà ní bí sàràbí ọmọ wọn lé ẹ máa ẹ wádìí ilé rẹ̀ ẹlòmíì wá ló tó dá àmọ́ náà dá lé wọn ẹ wádìí ẹ̀ láti dúdú pé ọmọ ìgbò ló ṣe rí fọmọ yìí tó fẹ́ ọmọ tẹ́ ẹ tẹ́ ẹ dàmú lórí kọ́kọ́ mọ́ gbọ́dọ̀ máa náà tẹ́ ẹ mọ̀mú ẹ̀ tó ṣe jẹ́ wàhálà ẹ̀ tó ṣe láti nílá káyì ni o pẹ̀lú ọmọ tẹ́ ẹ tọ́jú wàhálà tẹ́ ẹ ṣe ẹ̀rọ náà kọ́dá ẹ wádìí fúnra yín dáadáa ẹnìkan tẹ́ ẹ lẹ́kọ̀ọ́ rí àwọn ní ọmọ ilé àfáà tó jù lẹ́nu lẹ́nu wọn á pe ẹ̀sẹ̀ náà àfáà wa tó àwọn àwọn ọ̀tẹ̀ ẹ̀mẹ́jọ́ jẹ́ máa àwọn ọ̀tẹ̀ ẹ̀mọ́ àwọn àpàdà wá wá wá àtẹ́lẹ̀ kẹtí bẹ̀lẹ̀ jẹ́ ilé wọn náà ní kò lè jí ilé wọn padà á mọ̀ gbẹ̀dà ọmọ ó kápò lé bẹ́ẹ̀ ní ilé ìyálò tó kẹjọ gbẹ́jọ àlọ́ fi gbé ẹ̀ríkà ní sèkí táwọn máa ń ṣèjú ìgbìyànjú ní sèkí ọlọ́fẹ́ sí nínú àyàwó náà ọmọ àgbẹ̀ ẹwà ìgbìyànjú iṣẹ́ náà ó lè dá ilé ọmọ dàmbù iṣẹ́ ẹ̀ ti gbọ́ pé ó ti kájọ rí ó padà yàrá padà yàrá padà gbogbo ẹwà káàkiri àwọn ọmọ ìlú rẹ̀ tó ní káàkiri pé anẹ́bì ìmọ̀kọ̀kọ̀ tọ́wọ́dá mọ́kọ̀ wáyé ìgbìyànjú ni lẹ́ẹ̀sìn ẹbá gbẹ́rẹ́ wọn tán ẹwà sàdúrà àmọ́ tí a lọ sọ́dọ̀ àpá àti ẹ̀ka tó máa ń wo sórí àwọn ọmọ balawọn mu kí wọ́n kẹ́ni máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti dé yìí tí ti rẹ̀ ní fún mi léṣe rẹ̀ ìràwọ̀ tó balawọn mu nǹkan ọ̀pọ̀ òye ni ó irú pé balawọn mu kí lẹ́mí ìtẹ̀lẹ́ ẹ̀yìn tí ẹ̀mà lọ nílé ìlọ ní o mẹ́tẹ́mìrì pẹ̀lú lọ ọ̀láìláàfíì ètè tó pé ìyàwó dára wọn kẹ́lẹ́dà bímọ tẹ́ pé àìsàn ìpínlẹ̀ fún àmì ṣe ó pèsè ìyàwó dára wọn àbí so kẹ́lẹ́dà dára wọn ó bà ẹ̀kọ́ bà nílé ọkọ tó ẹ̀kọ́ pẹ̀lú jẹjẹ tó bá yàrá mẹ́bí ọ̀pọ̀lọpọ̀ gbà tó bá jẹ́ tó bá jẹ́ alẹ́ báyìí alẹ́bìnrin tí wọ́n wà ń lẹ́

àìmọ́lẹ́ ẹgbẹ́ tó ti lọ́wọ́ tí ò sí kíkọ̀ bára fọmọ̀ ẹgbẹ́ ẹni tó ó tẹ́ àwọn ọkọ̀ ẹni ẹ àfáàyàn àfáàyàn ló lọ́wọ́ ń jẹ́là bí ìṣẹ́ tó àwọn ìyàwó kọ́sẹ̀ ti pọ́sẹ̀ ti fún náà níbi àwọn padà wá yá fún àpàdà tó ń kú òkèlè kẹtẹ ẹgbẹ́ gbé gbọ́dà rẹ̀ wọ́n ti sún náà wọ́n á mú wọn sọ̀rọ̀ jùlọ báyìí wọ́n ti mọ̀ bá ìyá rẹ̀ tuntun ní ọmọ yẹn wọ́n padà tó tún kílọ̀ padà náà ni kò sí ìdájọ́ ìṣẹ́jú kan èyí ti dákítọ́ ìmọ̀ kọ́nà níbi ìbáṣepọ̀ bí wọ́n fẹ́ máa ti wọ́n máa ń ti ẹ̀gbọ́n ẹ̀gbọ́n wọ́n ti tẹ̀gbọ́n ní pẹ̀lú ẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ sí ọkọ̀ ẹ̀sẹ̀ kọ́kọ̀ gbọ́dọ̀ yẹn ó ti jọmọ yín lọ máa fọmọ yín lẹ́tùtù ẹ̀sẹ̀ ìjọ pẹ̀lú ẹ̀rẹ̀ wọn ni àbúkọ̀ ìyá àdòdò rìn gbogbo ẹ̀ láti rírí ìdá àtàkọ̀ọ̀ ما تبين دينه وفقه ìtọ́bí jáde nílẹ̀ ẹni tẹ́bá tí wọ́n fẹ́ fi ọmọ yín ẹgbẹ̀rún kan nílẹ̀ rẹ̀ akọ́kọ́ sẹ́kọ̀ọ́ ìgbèrú tó lẹ́sìn ẹwà ọmọ ọmọdé àbí ẹsì bí ọmọ sọ pé tí ìbá ní òkú ìbá ní ìbẹ́bẹ̀ máa bọ́ ọkùnrin máa bá ọmọ yín ẹwà ní kí ní ṣe olóhùn dọ̀kadà ẹni kí ní ṣe olóhùn tọmọ́tò àmọ́ gírádẹ́tì lòun ẹ̀gbọ́ ó ti parí dájú bíi ìwọ̀n tọmọ́tò àbúrò ń jẹ́ kànga aláwọn bọ́dà tán ká ìdíjẹ́ sí ìjẹ́ kànga ẹ̀fọ́mọ́ní fún ẹ̀fọ́mọ́ní fún O ti sáré fẹ́ sí kò wá sí ìríṣẹ́ ní wọ́n ń gbé ẹ̀jú káàkiri ilé ẹni ìyẹn tẹ́ bá kọ́ fún tán yóò mọ̀ ọ́ sì bí ọmọ yóò fi jẹun ni àmọ́ máa tó ti oṣù ní ṣe ojú oṣù tó ẹgbẹ́ lónìí pé o bá ti lọ́wọ́ ti tán ó tẹ́ràn lọ yóò yọ aláìsí fún ni Ọkọ̀ ìṣẹ́ lọ́wọ́ láti bá wọn ìyàwó wọn. Ẹni lẹ́fẹ́ lè ṣe o, a bà tí wọ́n jẹ ẹrù nígbà twenty thousand rí. Tó bá ti mọ tán, àkúwú táwọn ọdún ọ̀pọ̀ lọ sí ìrírí àwọn ọdún ó bá ti tán sọ́mọ̀ nù twenty thousand. Ẹni ilé ìfilọ̀ jábẹ̀ sí èdè. Bọ̀tí ní ẹni èyí tó bá tó ń jẹun oṣù, ẹni tó tó bá tó ń oṣù, oṣù yìí àwọn kan adúmọ́tò wa àìmọ́ mọ́tò yíyá àìmọ́ mọ́tò mọ́tò wà ní ìlú ìlú lẹ́mọ̀tò ẹni tí òní mọ́tò gan ó mọ̀ wá yóò kàn wá ó ti kó ìfún ilé ìjà fún wa fún sẹ́yìn náà wọ́n àwọn aṣọ mi ọkọ̀ ó ní kàtọ́ mo bá dé kẹsí ìgbé kámà lóbi wa alábìnrin ṣe ti máa rí ó ti ṣe máa rí ìjà yìí ó bì sí àì òun ló dé kí n dákẹ́jọ́ máa wá yìí ó lọ bá pé ìdí tó ń kéwú ọ̀dọ̀ àwọn afá báyìí ni ẹ̀sìn ìwádìí ẹgbẹ́ bá àpá àbáyì lókè tí ẹlẹ́gbẹ́ fóònù fóònù bó ẹ lọ láìpẹ́ ọmọ yín ọmọ yẹn ń súnà ní kíkà ẹ dúró dáadáa àṣẹ àfẹ́jọ́ alábìlẹ̀ lóyè òun ni àwọn ẹlẹ́gbẹ́ àwọn àti ṣe wà ṣe ṣe wà sí gbogbo nínú lọ àwọn kan bẹ kò sí ẹjá jẹ ẹ̀tẹ́rù fún náà ni wọ́n máa bọ̀ mùsùlùmí ẹ̀rùn ní jẹun gan kò sí wá ìwé tó ọ̀bọ̀ tó wà sí táàmà ṣe fún ọ a ní kó tó títí ni ọ káwá tó tẹ́ká tó ṣubí káwá tó ní àtúkọ̀ ẹni ṣubí ni ọlọ́jà bú ṣubí lójú lọ a bú ṣubí kọlùbà sí ẹni o ilé àwọn àtúbà ni èyí sàyẹ kiri ó sọ̀rọ̀ yẹn à ń gbà tọ́lọ́wọ́ sànù ọ̀sẹ̀ kan ló fẹ́ lómẹ́ àtúnyẹ̀ yín ni ẹ àwọn ará ilé táwọn ọmọ pé ń bẹ̀rù fún ìyàwó ni ó bẹ̀rù náà wọ́n lè bẹ̀rù níbi tí wọ́n gbé náà ló dúró àdúgbò dáyọ̀ ní ọ̀dà fà mo láti gbà yọ ìjọ rẹ̀ mọ́tí ìyàwó lọ́wọ́ wọn ìyàwó rẹ̀ wọ́n ṣe owó tó wọ́n ṣe lágbàdá ó jẹ́ ọ̀dọ́ kó mẹ́ látara mẹ́wàá di ọmọ yìí lọ pé ilé lọ pé ń jálà bí kò dá ọmọ yìí pé ń jálà bí o tó wá padà yá ní títí ṣèkìtì tí ò bá rí mọ́ ní lọmọ yóò àfá àkà ti wà ìyàwó rẹ̀ níwọ̀n ní àìyàn ní ọlọ́nàdọ̀ ìyàwó tẹ̀ jíra ọ̀rẹ́ mi ìbá bá irun abẹ́rẹ̀ mọ́ lẹ́ẹ̀rí ó jíra ìdé ó kọ́kọ́ wọkọ̀ ìnáwó tó wà ní wà lọ́tìlẹ̀ sí wọ́n jàǹjà wọ́n jàǹjà dé tààtà wọn fi bẹ́ẹ̀ ni àkókò àkókò rẹ̀ fún wọ́n wá rí ẹ̀mọ́ kan ṣe ń yálà ìdí mọ́fọ́lọ́ múra ẹwádìí ẹwádìí ẹmọ́ wọn láìbù ìgbà táwọn náà fẹ́ káàrẹ̀ sẹ́yà yìí ní tá ń gbà gbogbo tó kéré ayé náà ni ọba tí ọba ti ti fọ ẹba bá lọ́sọ̀ máa bìlà ti jẹ́ ọba ti laba ti jafẹ́ láyé ọba ti jàkàtà ó ti tẹ́ lọ́nu àwọn òbí àwọn fún wa báyìí tí mo tó fẹ́ lọ́gbọ́ mo ti gboko lọ́ọ́ tẹ́lá nísìn mo gbé kó lọ ní kọ́dà àwọn àwọn fámìlì àwọn obìnrin jọ nísìn níbi ìlẹ̀bẹ̀rẹ̀ sẹ́sẹ̀ àbákò tí ìlẹ̀bẹ̀rẹ̀ lẹ́yìn àbákò ẹ̀sìn tó méjì ẹ̀sìn tó bẹ́ẹ̀ sì ni Canada jẹ́ àrámù náà ni tí wọ́n bẹ̀rẹ̀ náà ẹ̀wú ẹni tẹ́kọ̀ọ́ mọ́ fún dada o èyí tó mọ́tò ọ̀pọ̀lọpọ̀ ní mọ́tò rẹ̀ o ó lè rẹ́ǹtì ẹ̀ ó sì lè rẹ́ǹtì aṣọ ó sì wá rẹ́ǹtì àwọn èèyàn àwọn èèyàn lè rẹ́ǹtì àwọn ọmọ ìjàbàtà wọ́n fẹ́ sí ìta alábá lọ́wọ́ rẹ́ǹtì bàbá lọ́ni tó tó ń lé owó wọ́n ọmọ ẹ̀bùn kẹfẹ́ ní kálọ̀ ní sinmi ah, àbá yẹ ti bá ní sinmi tó bá tó kí àbáyé lágbà láàrin wọn ọ̀pọ̀ ọkọ̀ kéèsì bẹ́ẹ̀ pẹ̀lú ilé àwọn ilé ìmọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wọ́n fẹ́ kọ́nà wọn náà àbúrò kan náà tó kó sínú ọba mi ṣùgbọ́n ilé ìgbà bí wọ́n bá ń wá lálù sínú ọ̀lẹ́ ibi tá a bá yẹ́dẹ́ lónìí ilẹ̀ yóò bí ẹ wá bí pé àfáàrin ká ní àlàfà súnà wọn wọ́n máa ń fi àwọn àfáà wa wọ́n lọ fi ń fẹ́yàwó sínú ìgbà wọn láfa wà láìsí ní ọmọ ẹnìkẹ́tìlọ́pẹ́ ẹ̀rọ ní ọmọ kàbínú ẹ̀yìn rí wọ́n ní sí ẹ̀dá ni olóhùn sílẹ̀tì àfàbáwà àti bọ̀bẹ̀sẹ̀ aláró ojú ọ̀rọ̀ ìta bàbá ìkẹ́ sílẹ̀tì náà ni bàbá mi ọba ti délé ọkà ní kí wọ́n pè mí bàbá ìpadà wá gẹ́tì dẹ́mbà mi lọ́wọ́ àwọn èèyàn wá pè mí pé bàbá bàbá ìyẹn níta kókò yìí ọkọ̀ ìbéèrè lọ bá irọ́ nípa o ẹ̀sà mi kẹ́ ẹ̀sà bọ́wọ́ ìmọ̀ gẹ́gẹ́ bí mi bó kí ló dé ẹ fi àwọn àfáà yìí náà ju ìpamọ́ àti pé sọ́mọ́tàlá àfáà rẹ̀ ìyẹn wúwo àníbi bẹ́ẹ̀rẹ̀ àwọn èèyàn ó ti bá wọn ṣe àníbi ọ̀sán mọ̀tọ̀sọ́lá ó ní mùsùlùmí kí ó rọ̀pọ̀ mùsùlùmí súnà kí ó rọ̀pọ̀ pẹ̀lú àwọn èèyàn ó ń lọ́dọ̀ náà ju mùsùlùmí tí èmi rọ̀pọ̀ pẹ̀lú àwọn lọ. ẹnì kẹta fara ni wọn ní kílódé wọn ní ojú máa ń jìkọ lọ́dọ̀ àwọn fámìlì àwọn àwọn mọ̀ ń jìkọ pẹ̀lú àwọn èèyàn ilé ìjọ náà lọ wàlá ìdìbò ní àwọn ọmọ ìṣàwọ́ tí ó lè jòkó láàrin àwọn èèyàn àmọ́túnmọ́tọ́ oṣù mùsùlùmí tí ó lè bẹ̀rẹ̀ ní jòkó ọ́ jòkó ló bọ̀ wọn ìwé onígbé tí wọ́n lapa láàárẹ̀ ní ìwọ ló máa palapa lára wọn nígbà ìjòkó lè ní kí òun àwọn ọgbọ̀n lónìí o bó ba tẹ̀lé náà ní kọ́nà lómi ẹ̀ wọ́n wọ́n àti ayé ti ayé àgbọ̀ abẹ́rẹ́ balẹ̀ tí ọlá ọjọ́ àwọn alágbẹ̀rẹ̀ ẹ̀sìn wọn náà àwọn tó